والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه ومن والاه عليكم ورحمة الله وبركاته. أبي ابن أبو الله معقل أبو النبي صلى الله عليه وآله وسلم Thank you. tó ń sọ yẹn ó ní ìtumọ̀ ní alìmọ̀dínà àti ìlú tó bá tàbí alìmọ̀dínà àti ìlú tó bá jẹ́ àti ìlú jẹ́ alìmọ̀dínà yàtọ̀ sáwọn ìlú ayé yorùbá nítorí pé ní alìmọ̀dínà àti sọ pé kí àlùdójúkọ láti lè sọ̀rọ̀ ẹ̀ òun náà ní àlùjẹ́ náà tẹ́fẹ́ dojú kọ àlùjẹ̀nù gúúsù nígbà tá à ń dùkú náà ibi tó wà lẹ́yìn wa ni àríwá ní àlùlẹ́dí ìnáyọ̀ ìgbà tá a kọjú sí gúúsù tó ti fi gbẹ̀mí mọ́ta wà níbi tí káàbà wà ẹ̀yìn wá káàpì ní àríwá ni ibẹ̀ ni wọ́n kọjú sí tẹ́lẹ̀ ti kọjú sí sẹ́sẹ̀ yẹn ìgbẹ̀yìn tó máa kọjú sí wa. sọmọ pé wájú tóbìlà ẹ̀yìn náà tóbìlà. ṣùgbọ́n ìyẹn yẹn pọ̀ jẹ́ tóbìlà mọ́. lẹ́yìn ìgbà tí ọmọ àdùrọ̀jẹ́ tó ti ṣe lófin pé ìhà àlùmọ́sílẹ̀ àwọn oníkàmọ́ tó yẹ pọ̀. ṣùgbọ́n òun sọ èdè ní ní ìsọ wípé kébìlà ní tẹ́lẹ̀ torí rẹ̀ ló ti sọ pé wọ́n kọ̀ fún wa láti dojú kọ kíkúlà méjèèjì ọ̀gbọ́dọ̀ kọjú sí gúúsù o sì gbọ́dọ̀ kọjú sí àríwá torí tó bá kọjú sí gúúsù o ti kọjú sí ìhà májíkà tó bá ti kọjú sí àríwá o ti kọjú sí ìhà gbẹ̀yìndó nọ́ọ̀sì ànábì sọ̀rọ̀ máa rí sẹ́dà ó ní ẹ̀gbọ́dọ̀ dojú kọ àlùkẹ́bìlà nígbà tí ẹ bá fẹ́ ṣègbọ̀nsì àbẹ bá fẹ́ tọ̀ ẹ ò sì gbọ́dọ̀ kọ́ yín sí ṣùgbọ́n àdájọ́ pé ẹ̀yìn yẹn eléyìí tó ṣe rí pé ọkọ̀ sí àrùkébìlà tó wá dojú kọ bẹ́ẹ̀tù nọ́ọ̀tì ọ̀pẹ́ pé ẹ ò gbọ́dọ̀ kọ́ títí mẹ́tíkà ẹ ò sì gbọ́dọ̀ kọ́ títí bẹ́ẹ̀tù nọ́ọ̀tì lórí kò ní ìdájọ́ kébìlà eléyìí là ń pè ní náà ومنصور ثم تجد أبو معقل توصى توصى نصى في بوت السيري ممتلئ ṣùgbọ́n kíbla òkè mélòó ní òkè mélòó ẹ̀rọ kan ní kíbla àwa mùsùlùmí. tó lábẹ́ báyìí wípé ìdí lásán ni iná ìmọ̀ràn ti ń pe mẹ́tíláṣí kan ní àlùbẹ́dìyàn ní mẹ́tíláṣí lọ́kọ̀ọ́dúnlá tẹ̀lé àgbéló àgbélàtẹ̀yìn mọ́sálásí tóbílà méjì mọ́sálásí tóbílà méjì tó ṣùgbọ́n ọmọ tó mọ́sálásí kan títí ń jẹ́lẹ̀ láyé àníbọ̀ Muhammad ọ̀bọ̀bọ̀ àyẹ̀tẹ́lẹ̀ ní ìrọ̀lẹ́ ayé iná ni wọ́n sọ mọ́sálásí kan bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó fi hàn wá pé kìí ṣe dẹ̀gbọ́n ni ó ti ṣẹlẹ̀ nípa àwọn èèyàn ti sọ̀ láti lọ́wọ́ ìní ìròyìn gbà wọn bí ọmọ ọ̀sìn yí kíbla padà kúrò ní bẹ́ẹ̀sì mọ́tì lọ sí alùkáàdà kìí ṣe bẹ́ẹ̀ ibi tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ fún ìpè ní masjidu kùdìlẹ́tẹ̀yì wọ́n pè ní masjidu kúbà masjidu kúbà ìtumọ̀ masjidu kúbà ọ̀nà ni mọ́tíláṣí alákọ̀ọ́kọ́ sanadu ọ̀sùn wà lè tọ́kọ́ nígbà tó fẹ́ wọ Mẹ́dínà etí ìlú ní kóbá wa àdúgbò ní jẹbẹ ṣe ìgbàlá alábì sọlọ bá àìsàn àti kọkọ kọ mọsálásí kótó ti fọ wọ inú alimẹdínà mẹsìlélù kóbá mọsálásí ńlá ni mọsálásí tó ti pé ládá ńlá bẹ fún yẹn tí yẹn bá ti sọ láti níbẹ̀ tó mọsálásí yẹn ó ní alábì sọlọ bá àìsàn àti kọkọ pé ẹsẹ yẹn bá sálù àrà láti lè rẹ lọ wá lọ sí mọ́sálásí kùbá tí èsì kan míì ló fi ọ lọ sí mọ́sálásí yẹn dùkọ̀ fẹ́ lọ sí sọ̀láṣí níbẹ̀ lọ tó o bá ti sọ̀láṣí ní mọ́sálásí yẹn ọgbàlájà ọmọ ọgbàlájà ọmọ ó ti tó ibi kò sí rọ́tà mi ti péré ní ọ̀la ti lè tẹ̀lé rọ́tà mi ti péré <clears throat> sí mọ́sálásí kùbá lẹ́yìn tó ti kú láti lé lọ sí tàlùwà láwá nǹkan méjì kan ló ti gbé ọ wá tí ìbá ti gbọ́ wá ti sọ̀dá. Ìgbà yẹn ni wọ́n ti ti sọ̀dá sí lọ́wọ́. Ẹnì kan bá dé nínú àwọn sọ̀hábà ló bá sọ fún ọ pé olúwa ti sọ àyàká lè bá nàbì sọ̀rọ̀ bá ti sẹ́lẹ̀ lóru àná wípé kan kọ ìhà kàrọ̀. Ibi tán pọ̀ yìí wọ́n yí ọkọ̀ títí rẹ̀. Báwo ni wọ́n ti ṣe báyìí? ìyẹn ní pé ìmáà wọn ọkọ yìí tó bá ti wá rí ẹ̀ńtẹ́ wá wà lẹ́yìn ẹ̀ wá yí lọ́nà tó ti wá tó lẹ́yìn ìmáà ìmáà mọ̀ òyì yọ wà sùn lọ síwájú lọ́nà tó fi fàyè sílẹ̀ sẹ́yìn tẹ wà lẹ́yìn rẹ̀ tẹ bá yí tẹ̀lé ìjà tó ti lẹ́yìn. pé ìgbà yẹn kẹta tí wọ́n máa tó mọ́tíláṣí ní tòbílà sẹ́yìn ìgbà yẹn kẹta wọ́n pè ní tòbílà sẹ́yìn ṣùgbọ́n mọ́tíláṣí ìjọba tó ti tún kọ́yìn tó fi di ẹ̀rẹ̀gẹ̀ gbígbẹ. ní àgbàdìyà ọbẹ̀ nítòsí àlùjáde àti ìsìlámìyà tọ́lá ti ń bọ̀ tó ti fẹ́ dé àlùjáde àti ìsìlámìyà lò pẹ̀lú bíi kìlómítà kan àti kó kéré sí i ló ti rí nàìjíríà ti torí bẹ́ẹ̀ ọgọ́rùn-ún lórúkọ ni kíbla ọ̀dọ́ méjì kíbla wa kọ́ ẹ̀yọ̀kan ni tó <clears throat> nǹkan tí abẹ́ ìsọ̀kan àbìbí lábá lásán ṣùgbọ́n kò ní ìtumọ̀ nínú ìyá ike kíbla pé mélòó méjì. wàhálà èdè a gbọ́dọ̀ kọjú sí àlọ́kébìlà nígbà tá a fẹ́ ṣe ìrìnàjò a gbọ́dọ̀ kọjú sí ṣùgbọ́n àwọn ìhà méjèèjì tó kù ìnìgbàláyé wà fún akókò akọjú sí akẹ́kọ̀ọ́ nìkan bàbá fẹ́ fẹ́ gbàtẹ́ àbàbà fẹ́ tọ̀. ó ti tàn mí délẹ̀ kì í ti àwáwí. ó wo ibo là ń kọjú sí ti sọ̀dá ọ̀gbọ́dọ̀ kọjú sí kò sì gbọ́dọ̀ kọ ẹ̀yìn sí. tó bá lọ lẹ́kọ̀ọ́ sí fàábì ìsọ̀ tó bá lọ lẹ́kọ̀ọ́ ní ìjùmọ̀ ni nípa tó kébìlà sẹ́yìn ẹ̀rí pé ìtumọ̀ rẹ̀ kò ní sí ọ̀dọ̀ wa kò ní dọ̀dọ̀ wa rárá rárá torí pé wọn náà kọ títí ìbùlà ọ ìbùlà ọ ní pébìlà ìbùwọ rẹ kọ kì í ṣe pébìlà kan kò sì jẹ pébìlà yìí níbi o ìbùwọ ọmọ kò jẹ pébìlà yìí níbi nítorí pé mi ti ń yí báyìí tí mo ti ta bá wà báyìí báwo nígbà tí mo ti lọ sí ìsìn náà wà ibi tó náà wà ní ọ̀pọ̀ yẹ wa torí pé ìgbà tí à ń sọ̀rọ̀ pé mẹ́tíkà ìdí tí máa ń kà wá ní. tó bẹ́ẹ̀ tó pàṣẹ ní fọlọ́fín nínú ní fọlọ́fín náà wà bẹ́ẹ̀ tó náà wà. tó ní mẹ́tíkà ìlú ti jẹ́ pé mẹ́tíkà wà báyìí fọlọ́fín wà ní mẹ́tíkà. Àwọn ìṣòro ìgbà yìí mọ́tàlá gbogbo bíbá yìí bí àwa Atlantic Ocean lọ́ọ̀bà lọ́dọ̀ ní Amẹ́ríkà tó yẹ wa Palestine wò lọ́wọ́ àbáyé kò sí Palestine kàkà ìfà wa tòtòrí àdéhùn yẹn kò ìtumà níbi tí ó yàtọ̀ sí alimadina pẹ̀lú kìbìlàkìn tó ń lò yìí kìbìlàkìn lásán níbi tí ìbá ti ṣe madina àti ibi tó bá jọ madina ibi tó jọ madina yẹ sẹ́kì àdójúkọ tí wọ́n náà kọ́ ibùwọ̀ àdígbòtò nìyà Palestine ó wà ní àríwá wọn àbí ibi tó ń dẹ́gbà àdójúkọ wọn àríwá ni ibi tí wọ́n táwà táwà Palestine ó sì wà ní ìlú táwọn sọ̀rọ̀ rẹ̀ fún nítumọ̀ rẹ̀ yẹn àmọ́ bí kò nítumọ̀ rẹ̀ kíkìlá tí ìlà ń tán tó lò. àdéhùn ìgbọ́sọ̀ lélẹ̀ ọjọ́ àdéhùn Abdullah ibn Umar radiyallahu anhuma wọn máa ń pèlú pàpè mọ́mọ́ wípé Abu Abdurrahman radiyallahu anhuma wọn ní dọ́kan ó múra fún yẹn lóṣù gbàtọ́ á mú ràkúnmí lóṣù wọ́n wá kọjú sí ràkúnmí ọ̀ntọ̀ gbàtọ́ wá tọ̀ tán wọ́n á sọ fún pé ìwọ bàbá Abdulrahman tí wọ́n ti kọ̀ fún wa láti máa dojú kọ àlùkòbí látọ̀ àbí kọ́yìn láti lẹ́yìn ní ìsìn yìí ìgbà tẹ́ tọ̀ ẹ kọjú sí àlùkòbí látọ̀ bẹ́ẹ̀ làbí ni gbogbo ẹni tó bá ń wá mà wọn máa ń tẹ̀lé ẹ̀ yìí ṣe pé ẹ máa forí lásán dábàá ẹ máa pé bọ̀yà bọ̀yà ìjọba tó ga tó tẹ̀lé àbẹ̀rẹ̀ àwọn máa ń béèrè kí ló dé tẹ̀lé tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ wọn ń ṣe wọn pọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ gbáyàwó tí ò sí nǹkan kan níwájú wa àmọ́ tó bá yẹ kó a ti fi nǹkan kan dí iwájú wa kò sí nǹkan tó ní ká má tọ̀ yàgbẹ́ kọjú síbi kíbi kọ̀yìn síbi yòówù bàbá ti fi nǹkan kan dí iwájú wa tó a lè kọjú sí ibi yòówù èso túmọ̀ sí pé ìgbà tí mo ti múra fún mi ní lóṣù síwájú. ẹ ń tọ̀ tí kọjú sí i. Hmm tẹ̀sókun tánàbí sallallahu alaihi wasallam ń sọ pé a gbọ́dọ̀ kọjú sí àlùkébílà tẹ̀ tàbí yàgbẹ́ ìyẹn ni pé tí ọ̀rá ti sí nǹkan kan níwájú wa nù. tó bá gbé ọkùnrin lásán tẹ́gbé síwájú tó ń tọ̀ ọkùnrin tó lè dìde nígbà tó bá rò ó lóun fẹ́ kó bẹ́ẹ̀ báwo wá ní ọgbẹ́ wà nínú ògiri tẹ́gbé bí tó ń tọ̀ tó ti ń yàgbẹ́ yàrá tí wọ́n kọ́ ni ẹgbẹ́ tó bá kọjú sí àkóbí àbọ̀ bá kọ́yìn sí nǹkan kò sí nǹkan tó burú mẹ́. lẹ́yìn náà kéèsì Ibn Umar radiyallahu anhuma nítorí ó ti rà fún mi díwájú ẹ̀ kò sí nǹkan kan dí ẹ̀yìn rẹ̀. àlẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ẹ má kọjú sí àkóbí láti yàgbẹ́ àbí láti tọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ kọyìn sí. ó túmọ̀ sí pé ó ti tó kí nǹkan kan dí níwájú tọ́lá tó ṣe pé àlùkébí àwa kọjú sí ó ti tó àbùkátà káfẹ́ fi nǹkan kan dí ẹ̀yìn wa tí nǹkan kan bá ti díwájú ẹ̀ ó ti gbọ́ lọ́wọ́ wọ́n kọjú sí àlùkébí àtọ̀ wọ́n kọjú sí àlùkébí àyàgbẹ́ wọ́n sì kọ̀yìn sí lópin ìgbà tí nǹkan kan bá ti díwájú ẹ̀. bákan náà sọ́ba wo àdéhùn yẹn nǹkan lẹ́mìí oníràkúnmí nǹkan lẹ́mìí tí ràkúnmí ti jẹ́ òun náà ní òye eré òru òun náà ní bóun náà ti ṣe ń wo nǹkan. fún àwọn ẹranko náà dídẹ́lì ẹnì tó wà fún gẹ́gẹ́ bí àwọn ẹranko yòókù wọ́n máa ń mọ̀ tálẹ́ni tí ń ṣàánú àwọn yàtọ̀ sẹ́ni tó kórìíra rẹ̀ tó bá yẹ pé ìwọ àwọn ẹranko kan ní wọn wọn máa ń fún wọn lóúnjẹ wọn máa ń tọ́jú wọn èyí jẹ́ kẹ́bi ọ̀pá wọn tẹ́lẹ̀ ti kó fìrí rẹ̀ báyìí ó lè tọ́ tó máa dààmú wọn mọ̀ pé wà wọn fún wọn lóúnjẹ wọn náà là ń retí ẹ sànú wa àmọ́ ìwọ ìwọ jẹ́ kó ní ẹranko kan tó bá ti yọ sílẹ̀ kó bókò yìí wọn máa ń náwó fáàkó fáàkó tí wọ́n ti rí ọ pọ̀ kí ló fi ọwọ́ kó lè ṣe pọ̀. àwọn náà lóye ẹni máa wọ̀ ẹ́ ọmọ wa ló ti ta mọ́ lọ́rùn. tó kí ló dé tó fi ń ṣe ràkúnmí ní àyẹ̀wòrán àpò ẹranko tó sónú tí wọ́n ti yàn sínú ìràkúnmí tó pọ̀ náà lóye jẹ́ wọ́n tó bá ṣe àìdájọ́ àkùnrin yóò ti di ọdún mú ní jẹ́ lẹ́yìn ọdún tó pọ̀ tí wọ́n ti gbàgbé ọ̀nà ìmọ̀ padà ti kú tó àwọn ẹranko yẹn náà ní òye tiwọn ilé ìjọba wọn dà tí ló dé sí ìgbà ọmọ tó wá sọ ọ̀pọ̀ ju síra ẹranko tó sì ní òye tiwọn ẹ̀sìn máa pé àyàgbé sọ̀ká náà lórí pé òye ọmọdé tí ń jẹ́ ń gbọ́n kápọ́tù ara báwọn ní bàbá ṣọ́ọ̀bù ọdún kòtò náà kòtò ti pọ̀ ó kẹ́ ń bàjẹ́ kòtò ní tó ṣe é ṣe tó ṣe é ṣe pé àkọ́ni tó ní ìdí rà yóò ṣe yẹn ní pé àmọ̀ sọ abẹ́ wa àmọ̀ sọ ìwòwò wa kúrò lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn náà ní irú kẹta ní lọ́sí kí wọ́n ní irú tá a ní agbọ́dọ̀ sọ ìwòwò wa agbọ́dọ̀ gbé tẹ́sídì rẹ kó di mẹ́tẹ̀ pín táwọn èèyàn kàn máa rí di rẹ wọ́n á gbọ́ ẹni tí yóò gbé ibi tó tó gbé yóò bá ní àwọn rọ́bìṣì Islam ọ̀gbà ó jẹ́ ike ìlú díẹ̀ lọ́wọ́ àwọn ọmọdé kàkà yìí Islam ọ̀gbà. bákan á lè ṣe ìgbà ndị ń sọ pé níṣẹ́ tí àwọn ọmọ bá rí díẹ̀ kò dàbí pé ènìyàn rí díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ àgbègbè rẹ̀ bá dára fún ndị ọmọ àgbègbè rẹ̀ bá fún dára fún ndị torí ìdílé yìí báyìí ó tún máa ti ṣe ndị tó ndị ọmọ ọ̀bí ọwọ́ àwọn ọmọ tó ń tọ̀ lọ́kọ̀ọ́ ní fún mi ó ti fún mi yẹn rírí tí wà fún oríṣiríṣi rẹ̀ kọ́ tó wà sí pé ọ̀pá bẹ̀rẹ̀ máa. ìgbọ́n mi kọ́ máa ń fẹ́ràn kó tó kọ́ haram ọbẹ̀ nínú àwọn èèyàn tí a fẹ́ràn kó náà máa bá lò bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí màálù wọ́n ti màálù mọ́lẹ̀ lọ́nà bá màálù láàmú ọ̀pá láàmú sọ pé wọ́n ẹranko ẹgbọ́dọ̀ jẹ́ ẹlẹ́yìn ìjọba òṣèlú